akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah àkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. tánàbí ọba yanjú ẹ bánu tó wà jẹ pé a mọ̀ rò pé èmi ni wàá jẹun bí wọ́n wá fún <laughs> mi ni wàá jẹun ọ̀ràn tọ́jẹ́gì má ti jẹ́ tẹ́ báyìí wọ́n kàn fún ládà mi ni ànábì ní ládà tiẹ̀ ní sekini kò ní dínkù ọlọ́run ọba aláà tọ́kẹ́ ẹni tó fún ni òun náà lọ́ba tí ọkẹ́ wọ̀ náà ló fi ràn sí ọ ẹ̀dá kò tòlótọ́ ọlọ́run ọba wa ẹ̀dá sàkólé kan lérí tẹ̀fùtẹ́rù sọ ìmí ká máa ṣe àwọn aláwẹ̀ lẹ́nu lẹ́yìn náà àwa tá a bá ní ká lè bá àwọn àfáà tí wọ́n bá máa ń dá nǹkan sọ́dọ̀ wọn ẹ̀ wọ́n àfáà tí wọ́n dá nǹkan sọ́dọ̀ rẹ̀ àmánà ni ó àmánà ni o àmánà ni o ọlọ́run wo ọlọ́run rí o kódà bí àwọn tọ̀wọ́n bá wá bá ọ̀nà yẹn ni kó ọmọ wá wọn káàkiri salamu aleykum sars ẹ̀dẹ́kun tálẹ̀ rò pé jíjẹ múmú lé fún àwọn tààjọ wà mọ́ṣáláṣí ìyàwó mi bá mi sọ fún àwọn ajíya pé obìnrin tí nǹkan bá nira fún nínú àwọn obìnrin àdúgbò tán jẹ́ mùsùlùmí ẹ̀dẹ́kun ẹ̀já máa wo àfáà yẹn yọ gbà ládàá dèdè ládá tí àwọn tó fún ní ìfìtọ́rù ó sì kí ni tí wọ́n gbà tó ní àdálù alàlùkẹ́rí ẹfà ìlìyìn ẹni bá tọ́ka yẹn lórí iṣẹ́ dáadáa tẹ́ni yẹ bá ṣeṣẹ́ yẹn wọ́n náà gba dèdè ládá tó gbà kọ́lọ̀mọ́sà sí wá ní olóríire ìwọ́n tí wọ́n náà bá ní mọ́dàkẹ́ sínú ilé Ramadan oṣù àǹfààní ni yíbò kan sàǹfààní yíbò kí sàǹfààní Ramadan Chineke sàǹfààní ní Sunday sàǹfààní kọ̀ǹfọ́n sàǹfààní àwọn ẹlẹ́wà àwọn oníráìsì wọ́n ti lọ Kánò Kaduna sí wọ́n ti lọ lè kókan wálé àwọn ọmọ yíbò wọ́n ti fọ́kọ́ ọmọdé ń bọ̀ wọ́n tẹ̀wà wọ́n ta ráìsì wọ́n ta sẹ̀mó àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn companies wọ́n ti ń produce òróró rẹpẹtẹ epo àwọn elépo ń bẹnu owó tí wọ́n fún po àtẹni tí kí ọ̀tẹ̀ ń tẹ̀ òkìrun kálukú náà ni ó sàǹfààní nínú Ramadan financially sọwárí ìwọ tí ọba ní wọ́n sàì fáwọn tí ò ní torí sàárà ní Ramadan ah sọ́dáka tó ń fi Ramadan ó ní ládàá tó pọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn fawaidu Ramadan ọlọ́run bá ní wa an tasumu khairun lakum ọlọ́run tẹ́ bá ń gbà wẹ̀ ọlọ́run bá ní ẹ̀rí orí ń bẹ̀ o àwọn orí náà kọ́lọ̀mọ́sà jẹ́rì barakatu sahur barakatu sahur barakatu sahur a ọmọ ya mi eh, kò ní dáa kọ́ ọmọ gbàwẹ̀ láì jẹ́ sáré tọ́wọ̀ bá jẹ sàárì tọ́ gba àwẹ̀ ọláwẹ̀ o ọmọ ìyá àmọ́ oore sàárì ọbọ̀ fún ọ léyìí tí ọbọ̀ fẹ́ni tó jẹ sàárì ànábì ní tasaharu ànábì ní ẹ máa fàyín náà fi sahuri baraka ànábì ní alùbáríkà pọ̀nù sàárì jíjẹ obìnrin tí wọ́n ń dáná sàárì bóòlù alùbáríkà rẹ̀ ó sì pọ̀ tó àbá ti sun lọ́wọ́ òun kàn retí kí wọ́n jí náà ni kó sì fọ́nù kọ́ yẹn náfíà méjì kọ́ bọ́ sórí tébù ẹ̀dàkùn wa alibarika wà ń bẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam iná àwọn alibarika tó wà ń bẹ̀ òun náà ni pé àwẹ̀ òní gbù ọ́ ẹni tó jẹ sàárì bẹ́ẹ̀ ni tó jẹ wọn àárọ̀ ni ọ̀wọ́ tó jẹ sàárì ìgbà tí èdè bí aago mọ́kànlá ti máa wo bàìbàì kí ládé tó jẹ sàárì ẹlòmíràn fẹ́ a ní oúnjẹ òru mú kò bá wọn la o lè má jẹ òkèlè o lè má jẹ ráìsì o lè jẹ bisikíìtì nìkan o lè jẹ kọ́ọ̀pù mi o lè jẹ júùsì báálí kékeré kan kódà o lè jẹ kúlíkúlí kọ́kàrá <laughs> kan sẹ́nu kó ṣe kíni kó ṣe fomi sí sáṣe kankan sẹ́nu nítorí pé òun pèsè àbọ̀ ọ̀fẹ́ ṣe kíni ọ̀fẹ́ gbà rẹ̀ alibarika wa ń bẹ̀ ti sahur òun náà ni pé wọ́n ra ìtọ́ra àforíjì àsìkò tọ́lọ̀ mọ́ ń àwọn ẹrú rẹ̀ náà ni àsìkò sàárè ọlọ́run ni wọ́n bẹ̀rẹ̀ àṣàárí húnmù yẹ ṣẹ́gbẹ̀rọ ọlọ́run láwọn wòlé ọlọ́run lásìkò sàárì ẹ̀ẹ́bà wọn níbi wọn kájọ sí tí wọ́n sá astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh tọ́lọ̀ bá ti ní kọ́ ọmọ rí ṣe ọlọ́run bá aláàní dáadáa pẹ̀lú rẹ̀ lẹ́yìn náà àdúrà máa ń gbà nígbẹ̀yìn ooru ó kéré parí ó sì nẹ́fìlà alága torí ọlọ́run máa ń sọ̀kalẹ̀ sí sánmà ayé tó bá di ìdákẹ́ta gbẹ̀yìn òru yẹ̀lí kùbìjàlá àlìyí sísọ̀kalẹ̀ rẹ̀ lẹ́sàkánù sóòlìnà ọ yàtọ̀ sí báwa ṣe ń sọ̀kalẹ̀ láti third floor bọ́ sí second floor àmọ́ a gbà pé yọ sọ̀kalẹ̀ yóò ṣe wá sọ̀kalẹ̀ àmọ́ àṣìwádìí ẹ̀ yẹ̀lí kùbìjàlá àlìyí a sì gbà pé yọ sọ̀kalẹ̀ torí pé gbogbo ìròyìn ọlọ́run ọba ọ yàtọ̀ sí ìròyìn tàwọn ẹ̀dá lẹ́sàkánù sílẹ̀ iṣẹ́ yìí wọ́n wọ sẹ́mi ọ̀lùbẹ́sẹ̀rẹ̀ ẹnì kankan ọjọ́ ọlọ́run ọlọ́run ọjọ́ kankan o ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa sáré ọlọ́mọsàjọ́ ọ̀rọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa ìṣèjábá ti dùn á wọ́n ní gbogbo àdúrà rẹ tó fẹ́ kọ́lọ̀ ń gbà ọ̀rọ̀ ṣẹ́ rẹ ọ̀rọ̀ ayé rẹ ọ̀rọ̀ ọmọ rẹ ọ̀rọ̀ ọkọ rẹ ọ̀rọ̀ ìyàwó rẹ ọ̀rọ̀ ṣẹ́ rẹ ọ̀rọ̀ àwọn òbí ẹ ọ̀rọ̀ ara rẹ àwọn onídàkùn kó lo opportunity àsìkò kan tádùá máa ń gbà nínú Ramadan òun náà nígbà tó bá fẹ́ sínú ó kú bí ìṣẹ́jú mẹ́wàá tá a sinú ìṣẹ́jú márùn-ún tá a sinú ọmọ ìyá mi ẹni ìwé tọ́ba wà tẹ́wọ̀ rẹ̀ kọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ abẹ ọlọ́run kọ́ ọmọ ṣàdúrà. anábìá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní salasun la turaddu da'awatuhum anábì ní àwọn mẹ́ta kan bẹ àdúrà tí wọ́n bá ṣe àní dá padà àdúrà tí wọ́n bá ṣe àní ṣe kíni àní dá wọ́n bá ti ń ṣe báyìí láàmú ṣe kíni láàmú gbàdúrà náà alimamu adil imamu ti ń ṣe dédé olórí president wa ti ń ṣe dédé wọ́sọ́ imú ina yuftir àtẹni tí ọgbàwẹ̀ lásìkò tí ọfẹ́ sínú àwọn afá kan wọ́n nígbà tó bá sínú tán gbàrà bàbá sẹ́kù sálẹ̀ al-Uthaymin rahmatullah alayhi ọlọ́run wọn ní kó tó ni àwọn gbọ́yé torí pé azulwal intisar ó kù díẹ̀ tá a sinú yẹn ẹ̀mí ó wà lọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ ebi ń pa wá á dájú kọ lọ́run kí lọ́dún kò tá a wá sínú tán tí ara ti balẹ̀ àwọn ní ká tó sínú yẹn ní ká ṣàdúrà yẹn àwọn fà kan àwọn ní tọ́ bá ti sínú báyìí ó ọwà tẹ́wọ́ méjèèjì náà kò sí ìta àlè sí ń bẹ̀ ṣàdúrà tó sínú tọ́ bá ti sínú tán tún ṣe kí ni tún ṣàdúrà ànábì ní àdúrà àwọn mẹ́ta kan tí wọ́n bá ti ṣe é anábì lọ́lọ́wọ́ gbà wàṣọ́ imú hina yófìr aláwẹ̀ nígbà tí ó fẹ́ sínú àbígbà tí ń sínú wàdáwọ́ tó lè máa lé àti àdúrà ẹni tá a ṣàbòsí fún àbí èpè èpè ẹni tí a gbá ẹni tá a gbá tó wá sí pèlè yẹn anábì ní ọlọ́run ní dá padà kọ́mọ̀sí wa lálábòsí o wa min fawaidi Ramadan nínú àwọn àǹfààní Ramadan òun náà ni tahari laylatul qadr Allahu akbar òru lè látàlẹ̀ kọ́tù èyàn ti máa bẹ̀lọ̀ kalẹ̀ káwé tó dé sísọ Allahumma ballighni Ramadan ó tún wọn ní Allahumma ballighni laylatal qadr ọlọ́run ní Ramadan ọba mi láyé wá dílé látàlẹ̀ kọ́tù ọba mi láyé wá fi mí sún àwọn tí ó dìde tó bẹ̀lọ̀ ńjọ́ náà tẹ́lẹ̀ nìkan kan ọmọjọ́ yẹn ẹni kan ọmọ òru yẹn lẹ́yìn Allah òru laylatal qadr yìí nínú Ramadan lọ́wọ́ àdẹ́bìnrin ká má dààmú jìnnà nínú òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan lọ́wọ́ àdúrà máa ń gbà ń bẹ̀ ìbádà téèyàn bá ṣe ń bẹ̀ ó ṣe déédé ìbádà téèyàn bá ṣe ní ẹgbẹ̀rún oṣù nínú Ramadan lọ́lọ́run fi sí àǹfààní ńlá ni ọlọ́ni Laylatul Qadri khairun min alfi shahr ọlọ́run bá ní òru Laylatul Qadri ìbádà tẹ́ bá ṣe ń bẹ̀ ó lóore ju ìbádà tẹ́ ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù eighty three years àti four months tí ò sú òru lè láti kádì nínú òun ó ti yé èyàn sì bá dà fún eighty three years àtòsù mẹ́rin wọ́n wá ní dèdè ládàtà fún ẹni ládàtà fún ọ̀tọ̀ bá dìde lórí láti kádì ẹyọ kan òru yẹn wá bọ́mọ lọ́wọ́ àbí òru yẹn ọlọ́run ní kọ́ mọ́sùn ní tí ò yẹ kó ṣe ló ń ṣe kí ni ló ń ṣe okó ní ìsúta olúlù aláwọ̀ ìnáka àfọwọ́n tó ibò láfọwá fàfọwá ná gbangba gbangba gbangba gbangba gbangba gbangba gbangba ah òfò ní jama òfò hasara wala tubashiruhun wa antum aakifuna fil masajid lásìkò Ramadan ọlọ́run ẹlẹ́sẹ̀ ìtìkáwọ̀ tọ́ba aláǹfààní ìtìkáwọ̀ jòkó lu yàrá rẹ̀ kọ́ ọmọdé gbogbo ooru àwọn ń lọ lẹ́látòlè kádìrì mọ́sálásí arígbàbọ̀ wà dínì ọlọ́wọ́n lẹ́látòlè kádìrì Òṣòdì ọ̀nlá ọlọ́ lẹ́látòlè kádìrì mọ́sí lẹ́látòlè kádìrì Agége òfòní ayídájọ́ lẹ́látòlè kádìrì ẹnìkan ọ̀sìn mọ́ òru yẹn lẹ́yìn ọlọ́run àmọ́ wá dìde ní gbogbo òru mẹ́wẹ̀wá á padà fọ́ọ̀lù sínú kíní lẹ́látòlè kádìrì nígbà náà ànábì lọ́lọ́run rán sí wa o tani muhammadu rasulullah ní tí mo ń ṣe nìyẹn bàbá ìṣe rasulu bàbá lè kọ̀rẹ́ẹ̀tì ó sì lè ṣe kí ni ó lè ṣe mistake wọ́n ṣe ṣiṣẹ́ wọ́n ẹ̀sìn bílẹ̀ ẹ̀sìn bá ṣe bá tí wọ́n ṣe kí tí wọ́n ṣe ẹ̀sìn koran àtàdé ìsìn ni ó ṣe lẹ́lọ́tò kọ́dí yìí ẹ̀yọ́ máa yá mi nínú Ramadan lọ́wọ́ ọlọ́mọṣẹ́ ìjà aláǹfààní bẹ̀ ọlọ́ní fi hà ọlọ́run ní nínú òru náà yìí fọ̀rọ̀ kò kúlò amúrin hakim kádà látẹ́lẹ̀ lọ́dún kan aburú tó ṣẹlẹ̀ oore tó ṣẹlẹ̀ òru yẹn ni wọ́n ṣe kí ni ni wọ́n kọ́ fọ́ ọwọ́ wà lẹ́ni tó nàró lóru tó ń pè ọlọ́run اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني واصرف عني شر ما قضيت إذا فقه mọ́ kọ̀dọ́ ọlọ́run mọ́sẹ̀ sọ mi bẹ̀ láwọn àkọọ́lẹ̀ bú àwọn àjálù bọ́lọ́dún ni ọlọ́run lè wá àdúrà tó máa ń ṣe nípa Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ọlọ́run fẹ́rí jì mí àwọn ń lùlù káàkiri ọlọ́run mọ́sẹ̀ bá fàwọn èèyàn wa ọlọ́run bá fi wọ́n mọ̀ náà o wọ́n lè yí táwa bá táwọn bàbá ń ṣe nìyẹn wòlíì làwọn bàbá mọ́lẹ́ rí dà àyìnà dalil nínú ayàwó láti rí iná sọ yẹ nínú àdíṣe wo láti rí ẹ̀tàn lásán ni jama bàbá lè ṣe mistake ìyá lè ṣe mistake àmọ́ kò láti àdíṣe oníṣe kíni oníṣe mistake wọn lànà bí filẹ̀ fún wa nígbà tí ń lọ kọ́rẹ́ ẹ̀sìn wa kọ́mọ́ bá ṣe kíni kọ́mọ́ dàrú wọ́n yín tànà sáà tó fi ṣe fàdùdú ila Allah wa rasul tí ẹ bá ti ń jiyàn lérò rẹ̀ sìn ọ́dà ọlọ́run ní ẹ padà sí Quran ẹ padà sí bí hadisi Quran àti hadisi làwọn kà èyí tó yìí ṣe yẹ kò síbi kankan alákọ̀ọ́kọ́ ẹ̀ mọ òru yẹn báwo ló ṣe dájọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ ní tó ṣe wọ́n wá ṣẹlẹ̀ láti kárí ní ọdún twenty seven àbí ọdún twenty one lọ́lọ́run sì fi sí lọ́dún yẹn èyí tí wọ́n ń ṣe ní twenty seven kí ni wọ́n ń pè lè látòlè kí ni wọ́n máa jẹun lè látòlè gáfúlà ee eh, àbí lè látòlè kówó jọ ẹ má jà á ṣèrànù mọ́ ojú ti là ojú ti la ó ìwọ wá ń sọ pé bàndírì ní ká máa wá jó ṣé ìlọrin ni wọ́n ṣé ìlọrin ni wọ́n sọ ṣèkalẹ̀ sí àbẹ́kò bẹ́ẹ̀ máa ń ṣe ṣekúṣe maka ní tẹ̀lé maka bẹ́ẹ̀ máa ń ṣe ṣekúṣe mọ̀dínà ní ṣekíní ní tẹ̀lé ìtumọ̀ ìpè lẹ́sìn nìyẹn ẹ̀yọ́ màá yá mi ní àwọn àǹfààní àwẹ̀ òun náà ni òru náà kọ́lọ́mọ́sàjọ́ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. Ah, nínú àwọn àǹfààní àwọn ẹ̀rọ mọ̀dán òun náà ni pé tó tàbá wá lólé ayé tán tí gbogbo nǹkan tán gbogbo nǹkan padà tán gbogbo nǹkan padà bọ́ ilé ọ̀padà sún jàmá aláfàkùfà tilẹ̀ bá sún oyé lọ́ba díjọ́ àlìkèyàmà wọ́n nínú àwọn nǹkan tó wọ̀ yàwó fi ní bà wá òun náà láwẹ̀ ànábìíní asùyàmù wọ́n ní kùránù yesu àárín yọ̀ wọlé kìyàmà tàbá wà ní erigba wa dìde ń hòhò tọ́lọ̀ fẹ́ dájọ́ ẹjọ́ tó bá sì dájọ́ náà fáínà nìyẹn kò sẹ́nìkan tí ò yí padà kò sí ẹsẹ̀ kan tẹ̀yàn fẹ́ lò wọ́n ní jọ́nà wọ́n ní ààwẹ̀ ó nàró ààwẹ̀ yóò dàbí ẹ̀dá tí ó nàró àti kùránì tó ń kà òun náà nàró wọ́n lè bọ́ lọ́hùn ìpè lágbájá yọ fún oúnjẹ ilẹ̀ lọ́sàn-án oúnjẹ tó wù jẹ nítorí ìwọ ọlọ́run mú ṣìpẹ́ rẹ̀ ọlọ́run ní ìmọ̀ ń gbà ọ́ ìsì ah, máa ń kà wọ́n náà ọ̀dà èmi náà gbà pẹ́ rẹ̀. ànílé tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín alìdáyà Islamic Ramadan program tẹnu fàdílà àti Sheikh Kamaldeen Yunus Akorede hafiza ulawu ta'ala warau títà tó fi pàdé àkírà wa ń pè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.